إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي أدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد adúpẹ́ الله سبحانه وتعالى wa كيف atọ́rọ ìkẹ́gẹ̀ نبي محمد sọlọ́láhu alayhi wa sallam à ń bẹ ọlọ́run bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ kó bá ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábà nẹ́bì àti gbogbo àwọn ẹni rí tí wọ́n lọ pẹ̀lú dáadáa à ń bẹ wa ta'ala kọ́lọ́wọ́n bá kọjọ gbogbo ẹni tí ó bá tó máa wà lórí ìlànà ọdíjọ́ gbìndà kíyàmá kó bá wa kà wọ́n kúnnú ẹni tí yóò tún ṣe kẹ́gẹ́ fún un abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n ọba kọjọ kó fẹsẹ̀ wa náà múlẹ̀ lórí ìlànà àwọn ẹni ìṣíwájú kó káwa kúnnú ẹni tí ó jọ wàdìjẹ́ náà pẹ̀lú wọn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alqiyama jama mùsùlùmí à ń parí ọdún kan amúmi èyí ká lọ mọ̀ yìí pé ìsẹ̀mí wa ń dínkù nìyẹn Ramadan tí a gbà lọ ká mọ̀ yìí pé inú Ramadan tá a gbà lẹ́yé ó bá ṣe wò ó lè kọ́ tó ẹ́ ó dé kàn nìyẹn mélòó mélòó ẹni tó yẹ pé èyí tó lọ yìí náà ni yóò fi gbàgbà mọ́ ẹ́ ẹnìkan ò dẹ̀ lè fọwọ́ sọ̀yà pé mi ò bá wọn láyé ní gbogbo àwọn táwa lílé ayé lénìí eléyìí wá fi hàn wá gbangba gbangba pé àkókò tá a lọ bọ́ lọ́wọ́ bá ń súnmọ́ fúnjẹ eléyìí ó ń dáa kí a sí iṣẹ́ olóore ní ẹ̀yìn Ramadan pàtàkì jùlọ fún ọgbẹ́ni yóò tó gba ọ̀rẹ́ Ramadan ó sì wàhálà nú ẹ̀ oríire tó pọ̀ ń bẹ nú ẹ̀ ń bẹ lọ́ba Allah subhanahu wa ta'ala àkọlọ́mọba kó gba tó ti lọ náà níjọsìn fún wa kó wájú ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ká mọ̀ pé ẹni ọlọ́run bá fún níjọsìn ṣe kì í ṣagbára rẹ̀ ọlọ́run ọba ni ó ṣàánú rẹ̀ ìntọ́lọ́wọ́n bá gan fi ń sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé wàláwùlà an sabbatnaka laqad kitta taqanu ilayhim shay'an qalilan Allah subhanahu wa ta'ala ó ní tí ì bá jọ pé àwa aláfẹsẹ̀ rí ànábì gan mọ́lẹ̀ ọfẹ́ lè lọ bá wọn bá Allah wa ta'ala òun ló ṣe sabat ló ṣe fún ànábì Muhammad so àwa táwa wà lẹ́yìn rẹ̀ náà ọlọ́run ọba náà ló ṣe fún wa ní òjì kéésù ní òjì kó ní agbára lórí wa. Allah subhanahu wa ta'ala ó tún sọ fún mi pé wàláwùlà fadlullahi alayka wa rahmatuhu tí ì bá jọ pé ọlọ́run ọba lórí rẹ̀ ànábì ni àti àánú rẹ̀ lahammati ta'ifatun minhum an yudilluka wa ma yudilluna illa anfusahum wa ma yadurrunaka min shay ó ní tí ìbá jọ pé ọlá àwọn ọlọ́run ọba lórí rẹ̀ ànábì ni sallallahu alayhi wa sallam àti àánú ọlọ́run ọba lórí rẹ̀ ni àwọn kan ti kóra jọ láti sọ ẹnu àwọn ọba sọ ẹnu rẹ̀ ànábì àmọ́ wọn ò lè rí sọ ẹnu o ẹ wọ́n sọ ẹ̀mí ara wọn nùdé wọn ò lè rí bí ní ọlá bí ṣe ń lè mà àkí ló fà á tọ́lọ́run fi gbé gbọ́ aburú yìí kó fáànù nábì tí ò jẹ́ kí ètè ọ̀tá ó ṣẹlẹ̀ lérí tí èjẹ́ kí bìlísù èyìn àtàlìjẹ̀nú kí wọ́n rí bí sí ànẹ́bì lọ́nà ọ̀nà ni pé walaula fadlullahi alayka wa rahmatuh ọlọ́ọ̀lọ́wọ́ ọba ni àánú ọlọ́wọ́ ọba ni àbẹ̀lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹ kó sànú àwa náà ọlá rẹ̀ náà kó sí fáwa náà mẹ́jà sọnù mẹ́jẹ káwọn èèyàn orí wa sọnù àbẹ̀lọ́wọ́ Allah subhanahu wa ta'ala mẹ́sà ní inú sẹ̀mí wa ká fi ṣe dáadáa ká fi ṣe dáadáa a mọ̀ yí pé ọlọ́run bá máa ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá ẹni tọ́lọ́run bọ́ gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run sọ pé innama yataqabbalu Allah minal muttaqin ọlọ́run Allah subhanahu wa ta'ala olóhùn máa ń gbaṣẹ́ lóòótọ́ àmọ́ ọ̀dọ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ni báwo ni a ṣe wá dún ní mọ́ ìbẹ̀rù ọlọ́run ọba ẹ ní ẹ̀yìn Ramadan yìí òun ni àkórí ọ̀rọ̀ yìí ọmọ dálé lérí pé ká dúní mọ́ ìbẹ̀rù ọlọ́run ọba lẹ́yìn Ramadan náà ẹ kọ́lọ́run bá ó lè gbaṣẹ́ lọ́wọ́ wa nígbà tí ó wá àwà nù Ramadan ó ní ya ayyuhalladhina amanu kutiba alaykum siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun mo sàwẹ̀ lọ́rọ̀ yẹn lé yín lórí gẹ́gẹ́ bí mo ṣe ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn tó ti síwájú yín la'allakum tattaqun kẹ́lẹ̀ bá bẹ̀rù ọlọ́run ọba ni ok àtọ́ àwà lẹ́yìn Ramadan náà ó ní innama yataqabbalu Allahu minal muttaqin ọ̀dọ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run láti gbaṣẹ́ wọ́n máa ń rí àtàkùwà kí lá máa pè ní tákùwà gbangba àtàkùwà níta ń pè ní tákùwà òun náà ni kí a mú ta'atullah imtithal awamirillah ẹ́ ká máa ṣe ká máa tẹ̀lé ń ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bá pa wá láṣẹ ó pa wá láṣẹ pé ká tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó pa wá láṣẹ pé ká nígbàgbọ́ ó pa wá láṣẹ pé ká yé ẹni rí ó pa wá láṣẹ pé ká ṣiṣẹ́ dáadáa ó pa wá láṣẹ pé ká jìnà ó pa wá láṣẹ ẹ̀rí ó tún wá kọ̀ fún wa pé ẹ jìnà sábúrò nínú ṣírìkù nínú kúfù nínú máṣíà ni ó tún kọ̀ fún wa pé ẹ gbọ́dọ̀ sábúrú báyìí gbọ́dọ̀ àwa sí kíni ajá okùn lẹ̀ eléyìí ni kíni o àtakùwà kùwà ti pín síbẹ̀ ṣiṣẹ́ rèé wàhálà níyà bá a ti ń ṣe ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ lámọ̀ sí gbangba bí gbangba wa ṣe kílẹ̀ sáwọn èèyàn sáwọn èèyàn yẹn pé ah ẹni rẹ ni ah sunni ni ah mùsùlùmí ni ah mùtàmásì ẹ sunni yìí sẹlẹfì yìí gbogbo nǹkan tí wọn pè wá ló kọ dáadáa ẹ táwa náà rẹ́rìn gbà ní gbangba àwọn àjẹbẹ̀ ńkọ̀kọ̀ ẹ eléyìí ni ẹni à ń pè ní atakwa àti ẹ̀ bá ti á lè dónímọ̀ àwọn eléyìí ẹ ọlọ́ba Allah subhanahu wa ta'ala àgbà àwọn iṣẹ́ yìí fún torí pé àdéhùn ọlọ́run ọba ni ẹ wá rí ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba bó ti yọ pé a ṣèrántí díẹ̀ nínú kútọ́b ní ẹ̀yìn Ramadan lẹ́yìn nínú kútùbà wa ṣèrántí pé àwọn okùnfà tí Allah subhanahu wa ta'ala fi ń gbaṣẹ́ àmọ́ àtún ṣèrántí èyí tó tún ju tìyẹn lọ ní èní lébi pé kí a lè múra sáwọn nǹkan tó yẹ pé a rí lára mùsùlùmí nì tọ́lọ́wọ́ fi gba ìbádà torí pé ṣìyàmù e, Ramadan wa qiyamuhu ẹ́ ibadatun jalila ìjọsìn tó tóbi ni tí yẹn bá mí ṣe é ó mí ṣe nǹkan tí ó tóbi ìyẹn ti wá ṣe wàhálà ìyẹn gbọ́dọ̀ wá ṣiṣẹ́ tọ́bù ni wàhálà wọn ṣe yóò ṣe nítẹ̀wọ́gbà wọn àjọ ọlọ́run ọba eléyìí náà ni kìràkìtà wa àbí láàlá wa síwájú ká tó kó sínú àwọn ọmọ ọ̀dọ̀ art èyí tí a kò sí àti ká tó máa gbé àwọn tíra àwọn olùmọ̀ tí wọ́n ti kọjá lọ àtàwọn olùmọ̀ tí wọ́n ń bẹ láyé lẹ́nìí ká tó máa gbé àwọn tíra àwọn yẹ̀wò láti máa lè fi tó máa tó ń ṣàlékún àbí láti máa lè rán wa létí ọ̀rọ̀ ìgbàgbọ́ àbí gbàgbọ́ wọ́n ṣe jọ ìgbàgbọ́ àwọn ẹni àná fẹ́ni tí èyí níbo ni ó ṣe ní ẹni ó ti níbo ni ó ṣe lékún ẹni ó ti níbo ni ó ṣe dá táfi ní ìgbàgbọ́ tó yè kóró tó a jọ pé nǹkan yìí ni a lè máa gbà á láàrin ara wa àwọn tó tún bọ̀ wá lẹ́yìn wa tún máa gbà á lọ́wọ́ tiwa náà a lè máa túnra wa ṣe a tún lè máa fi tún àwọn ẹlòmíì ṣe eléyìí ni ìtàtùmá tún tẹ̀síwájú mbẹ́ lẹ́yìn Ramadan àmọ́ ká tó lọ ààyè tó kàn wá náà ni pé àwọn ìṣesí wo ló kí a tún máa ṣe ní ẹ̀yìn Ramadan yìí tí yóò fi máa jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ṣe kí ni ó gba àwọn iṣẹ́ yìí ní ọwọ́ wa òun náà ni pé ká má máa padà síbi ẹsẹ̀ mọ́ gbogbo àwọn dáadáa tí a ti gbé ṣe nínú Ramadan àwọn àìdá tí a ti fi sílẹ̀ nínú Ramadan adamu rojo ila zambi bada tọ́à ká má máa padà síbi àṣìṣe mọ́ ẹ̀ṣẹ̀ mọ́ ìdáràn mọ́ lẹ́yìn ìgbà tí a bá ti sin ọlọ́run ọba tán torí pé ìmọ̀ padà síbi ẹ̀ṣẹ̀ ní wọ́n ní ń tọ́ka pé nǹkan wọn bọ́ kò nítẹ̀wọ́gbà ni tó nítẹ̀wọ́gbà ni ìrìndó ní máa padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ ọ̀rọ̀ àwọn ẹni síwájú ń bẹ ní abalẹ̀ eléyìí jàǹtìrẹrẹ tí àwọn ẹni síwájú tí wọ́n sọ àmọ́ tó dáa náà ni pé káwọn gbìyànjú láti yọ kúrò nínú kíni nínú ẹsẹ̀ bá ti yọ kúrò àwọn bá ti ń sin lọ́wọ́ bá ti ń káwọ́ kúrò láti dáràn ká tún tẹ̀síwájú ní ẹ̀yìn Ramadan bákan náà nínú rẹ̀ náà ni pé àlùwájálì. والخوف من عدم قبول العمل kéèyàn máa níbẹ̀rù kẹ́míyàn máa balẹ̀ lérí pé tọ́lọ́wọ̀n bá gbà lọ́wọ́ wa ń kọ́ kí lọ fẹ́ ṣe tọ́lọ́wọ̀n bá ní gbogbo tó ṣe yìí o àgbà lọ́wọ́ ẹ̀ àbẹ̀lọ́ba Allah subhanahu wa ta'ala ọba tó yẹ abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọjọ kó gbà lọ́wọ́ wa o gbogbo ìta ti ṣe ní pípẹ́ ń furu yìí kọjọ wá lójú ìyẹn kọ́nà àkáàsí àmọ́ tó bá gbà lọ́wọ́ wa pẹ̀lú àánú rẹ̀ a lè fi rí ìyọnu rẹ̀ náà ni kọ́lọ́ba kọjọ jáde kó gbà níjọsìn fún wa. Allah subhanahu wa ń sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ìpè wa man yashkur fa innama yashkur li nafsi wa man kafara fa inna Allaha ẹ̀rí ẹni bá dúpẹ́ fọlọ́run ó dúpẹ́ fẹ́mi ara ẹ̀ ní ó bá ṣe eré ó ṣe eré fẹ́mi ara ẹ̀ ẹ́ bá tẹ̀ sọ pé ó ṣe ọlọ́run rọrọ̀ kú lọ́dọ̀ ọlọ́run ní fa iná lọ́hàgọ́ ní ọ̀hánkan tẹ́ bá lè ṣaláì mórí ẹlẹ́sìn àwa ọlọ́run bá bó ṣe tó àti bó ṣe ọlọ́run gan jù yín lọ ọrọ̀ rọ̀ kú lọ́dọ̀ yín ọ̀là yàrá lọ́dọ̀ ibadihi lọ́kọ̀fọ̀ ọlọ́run wà wá sí yín bẹ̀ ń ṣe wọn o. tẹ́ ń wà pàlàpàlà wọn o tẹ́ súnmọ́ lọ́wọ́ bá yẹn o wọ́n ń tẹ́ṣukúrò yọ̀rọ̀dọ̀ lakum àmọ́ kẹ́ yẹ ní rí ọlọ́run yọ́nú sí fún yín àbí ọlọ́run gbogbo ń tọ́lọ́run fi yọ́nú sí wa kọ́lọ́run sí ọrọ̀rùn fún wa kọ́lẹ́ gba níjọsìn fún wa ẹ wá rí èyí tí máa ń jọni lójújù òun ni pé rírọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó kú lọ́dọ̀ àwọn ẹ̀dá rírọ̀ yẹn mọ̀ pọ̀ gan o ọmọ kọjá bẹ́ẹ̀ o àfikẹ́ rọ́mọ̀ wa rẹ̀ tó bá fẹ́ mọ̀ wá rẹ̀ dáadáa má lọ ka hadithu Abu Dharr al-Ghifari thabata fi sahih Muslim hadithu Abu Dharr al-Ghifari radiyallahu anhu tí ń bẹ nínú sahih Muslim hadithu yẹn pọ̀ gan àmọ́ gbogbo tó ń sọ ń bẹ pátá ọlọ́run fa jùlọ rẹ̀ dání ọlọ́run jó yé wa òun jù wa lọ fáfáà gbogbo tó ń bá dẹ̀ fi wa dání òun sì àbòsí fún wa ọ̀kan kan gígé nínú rẹ̀ inú tọ́lọ̀ ń sọ níbẹ̀ ó ní àdéhìí kúrìsì ni ó ní ya ìbáàdì àdéhìí tá nẹ́bí gan gbà wá pé ọlọ́run lọ sọ ni ó ní ya ìbáàdì mo pẹ̀ ẹrú sí mi ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ó ní law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala sa'idin ala sa'idin wahidin fasalani kullu wahidin minhum mas'alatan fa'atitu kulla wahidin minhum. مسألته ما نقص ذلك من ملك شيئا الله سبحانه وتعالى ta'ala ní pé mo pẹ̀yẹ rúsìn mi tó wáyé pé ní àkọ́kọ́ yín ẹni ìgbẹ̀yìn ìyẹnú yín àlìjẹnú yín ẹ bá lọ wà láàyè kan ẹ̀rí gbogbo èèyàn pátá ti bẹ̀rẹ̀ lílẹ̀ ayé àwọn tó ti wá síwájú àwọn tí ń bọ̀ ẹ́ gbogbo wọn àlìjẹnú bẹ́ẹ̀ àwa béèrè kan lọ́dọ̀ ọlọ́run ọba lọ́ọ̀ ni tí ń bá fún kálukú ní gbogbo tí ń béèrè pátá tí ń béèrè owó àfọ̀n èyí ń béèrè ọlá àfọ̀n èyí ń béèrè ipò àfọ̀n èyí tí ń béèrè ilé àfọ̀n èyí tí ń gbogbo ohun tó nídìí ẹ ọ̀fẹ́ ní private jet ni àfọ̀n gbogbo ohun tó nídìí àfọ̀n ọ̀nà tá a bá fún gbogbo wọn bẹ́ẹ̀ máa ná kọsọ̀ dáàlì kàmí múlìkì ṣe kò dín kankan kù náà lè ná lọ́wọ́ bá. ẹ rà jùlọ níbi ìgbẹ̀yìn yẹn wá ń sọ pé tí gbogbo wọn ní bá ti kà wọ́n kalẹ̀ yìí o káànù àlà àtùkàn qalbi rajulin minhum ẹ ma zada fi múlìkì shay'a tí gbogbo wọn bá lọ bẹ̀rù ọlọ́ọ̀ba ẹni tó bẹ̀rù ọlọ́ọ̀ba jù nínú wọn ẹ òun ni gbogbo wọn wá yẹ ni rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni kò lé nǹkan kúnnú mi ọlọ́wọ́n bá ọlọ́run ní tí gbogbo wọn gan ní káànù àlà afjar kọlbi minhum ẹ máa nákọsọ mi múlìkì ṣe à tí gbogbo wọn gan ní tí wọn bá ní gbogbo ẹni ó yá yàkuyàjú nù wọn ó yà lọ fa sọ̀rọ̀ ọ̀rọ̀ kalẹ̀ mọ́sálẹ̀ ni àbá fa àbújá ní kalẹ̀ mọ́sálẹ̀ ni ẹ igbó ẹni tó yà wèrè ju gbogbo ayé wá yàtọ̀ jù báwọn àti ìyàn àtàlìjẹnu ọlọ́run ní kò dín kankan kú ní omi ọlọ́wọ́ wa tó túmọ̀ sí gbogbo ṣẹlọ́wọ́ gba Ramadan ọgbà rẹ̀ ó ṣe ó ṣe sọ́lá àti ó ṣe siyam ó ṣe qiyam ó ṣe tìláwà ó ṣe kọ́tímọ̀ rẹpẹtẹ adid gbogbo tó ṣe yẹn inafsik ó ṣe fún ẹ̀mí ara rẹ̀ ni torí pé ìdílé a mùsùlùmí a nídi láti dájú kọ ọlọ́wọ́n ọba láti sin ọlọ́wọ́n láti súnmọ́ ọlọ́wọ́n pẹ̀lú ìrànràn àwọn oníjọsìn èyí tó yẹ pé ẹ ìmọ̀ nira fẹ́ mi láti lè gbá wọlé ńjọ́ mi ẹ káfí bẹ̀rù ọlọ́run bá gbé eléyìí ni káwá gbìyànjú láti máa ní kàkún sí bólọ́lọ́run ṣe gbà ní ọwọ́ wa. Aisha ọ̀dọ̀lá àìníhà ó bèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba nípa ayé àbítọ́lọ́ ti sọ pé walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilah annahum ila rabbihim raji'un tí Allah subhanahu wa ta'ala ti sọ pé àwọn tó yẹ pé gbogbo ń ta fún wọn ní nínú ń ta fún wọn ọkùnlógún hàn wá jìlá gbogbo tí wọn bá lọ mú wá ní ẹ ọlẹdínà túnà mà átàwọ gbogbo tí wọn lè mú wá nínú ìjọsìn ní bí ẹ sì lè gbìyànjú tó ọkùnlógún hàn wá jìlá ẹ̀mí wọn tún máa mì ẹ̀mí wọn ò ní balẹ̀ ẹ́ anahun ila rabbihim rajiun àwọn ọmọ padà lọ síwájú ọlọ́run bá ń jọ kàn àwọn ọmọ ṣèṣì rọṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ hàn wájìlá wọ́n tún máa bẹ̀rù ẹ́ Aisha ni ahumul ladina yashrabuna al-khamra wa yasraqun sáwọn yìí sáwọn tí máa mutí sọ́mùtí ni wọ́n ni tó lè ni wọ́n ni anábì ni láà yabnata siddiq walakinnahum ladina yasumuna wa yusalluna wa yatasaddaquna وهم يخافون أن لا يقبل منهم. àwọn làwọn tí máa ń kírun tí máa ń gbààwẹ̀ kódà àwọn tí máa ń yọ sàká wọ́n tún máa ń ṣe sàárà àmọ́ tó wọn àti bẹ́ẹ̀ wọ́n tún máa bẹ̀rù ìgbé sọ́lọ́ wọn gba ogun tí wọ́n ń ṣe yìí lọ́wọ́ àwọn ẹ́ àníbi tí wọ́n á wọn délé pé ulaika alladhina yusari'una fil khairat kódà wọ́n tún máa ń salá pàǹtẹ̀tẹ̀ lọ sí bí o àwọn ẹ̀ṣẹ̀ olóore àtòun àti bẹ́ẹ̀ni àní wàkùlóbòhùn wájìlá ẹ̀mí wọn tó máa bẹ̀rù bó lè mi àti ẹlé ni ìjà wa ní fíẹ̀ ẹlòmíì adẹ̀ máa bíè nígbà tó yẹ pé ọlọ́run ti gba gbogbo sẹ́ kọ́dà tọ́lọ́run ti fàdíjẹ́ náà tí ó wọ̀ tí ó ti fi hàn án níbi tí ó rí lẹ́ǹtì dé àbí tẹ́mi rẹ̀ balẹ̀ dé sórí náà agbọ́dọ̀ sí kínní agbọ́dọ̀ máa ní ìkáyà díẹ̀díẹ̀ lórí kíni pété sọlọ́wọ́n gba átúnmọ̀lẹ́ máa tún bẹ́ẹ̀ máa bẹ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ibi kó gba lọ́wọ́ wa. wọ́n pa àwọn afá kan ní hatimul asom wọ́n ní bóòlù ṣe máa ń kírun gan wọ́n ní ukabbiru takbiratan bi tahqiq wọ́n ní tí bá fẹ́ kírun ah, máa wọnú òun yẹn bi tahqiq máa ṣú ọ pé mo ṣe Allahu akbar bó ṣe kí n wí lẹ́yìn sáà tí wọ́n máa ń wí Allahu akbar tí wọ́n wí ń wù yìí واقرأ قراءة بالترتيل أما بقى كاكيونا كا بالترتيل تم بيس هي كاكيودا ها وارفع ركوع وارفع ها ركوعا بخضوع بيني مع الجوري مع ركو دادا وأسجد سجودا بتذلل tí n bá tó forí kẹlẹ̀ náà máa forí kẹlẹ̀ lẹ́ni tó yẹ pẹ́ra rẹ̀ fọlọ́ba wà ẹ̀tẹ́ bẹ̀rù jẹ́nà àyẹ̀mí ni ọ̀nàrú ẹ̀ ṣì máa ní. kódà mo tún máa ń wò pé àbí náà ń bẹ̀rẹ̀ jù sí mi àjẹ́ náà ń bẹ̀rẹ̀ jù ọ̀tún mi. ẹ tí màá tún máa wò pé sirat tata kọ́dàní afárá sirati ń bẹ lábẹ́ gìgísẹ̀ mi wàlùkàába bẹ́yìn náà hajj ìpè àbí káàbà gan wà wájú mi báyìí ọ̀mọ́lákùn mọ́ọ̀tì alára àṣì ibi mọ́lákùn mọ́ọ̀tì wá wà lórí mi báyìí pé kí n kí tẹ́kọ́ yọ ẹ̀mí mi ni ọ̀dùnnú bí mo ṣe tọ́tún bìí wà áyínú lọ́ọ̀hìn náà ọ̀bẹ̀rọ̀ tún ilẹ̀ yà màá máa rí i pé ẹsẹ̀ mi ló ra kíríkà mi ọlọ́run ní wù mí yìí màá tún wá karùn yẹn kó pé ntí màá kí láàsì ni wà á ti bá hàn ní

àbí ọlọ́run bá sọ pé ẹ lẹ́mọ ẹni tó kí irun lójú irun tó kí irun ẹ lẹ́mọ lójú ẹ̀rù nǹkan tó túmọ̀ sí pé tòun àti bẹ́ẹ̀ni yìí ṣe gbìyànjú tó láàrin nǹkan méjì lọ́wọ́ láàrin pé ọlọ́run gbọ́ ọlọ́run ọ̀gbá ẹlòmíì ní bígbà tọ́lọ́run ti fi rìsọ́ọ̀tì hàn ìgbà àkọ́dà àgbálọ́ọ̀ tó fọ́ láti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ìsinmi jubilate bákan náà àánú àwọn àpẹẹrẹ dáadáa lẹ́yìn Ramadan òun náà ni pé ìfiniṣe pòǹgẹ́ àwọn sí olóore míì ẹ̀rì eléyìí ọmọ ṣòkò ọlọ́run bá ti gba títí tọ̀hún nìyẹn ẹ̀rẹ̀ lómii yóò gba Ramadan tán ìjọ tó gba Ramadan ni ló ti máa lọ mutí ló ti máa lọ zìzìnà ló ti padà síbi olè ẹlòmíì yóò ti máa yóò ọ̀ràn tí ń dá ọ̀ràn tí ò darí ìjọ ìlú ti bẹ̀rẹ̀ sí ga eléyìí á kò túmọ̀ sí àpẹẹrẹ dáadáa àpẹẹrẹ dáadáa ni pé kéèyàn fi dáadáa ṣe kíni kò fi tẹ̀lé dáadáa àlẹ́ àṣàlẹ́ tún fílù làásànà ayé min alamati qabuli alhasana filu alhasana ba'daha e, àpẹẹrẹ pọ́lọ̀n gba dáadáa kan ní pé yọmọ rí dáadáa sí lẹ́yìn rẹ̀ fa inna alhasanata taqulu uqti uqti torí pé dáadáa máa ń pe dáadáa wá yọmọ ní ọmọ ìyá mi ọmọ ìyá mi eléyìí ló ní pé ká múra sí dáadáa lẹ́yìn Ramadan inú àpẹẹrẹ tá a fi mọ̀ náà ni pé kí ni o kí n rí dáadáa ṣe ṣe wá nínú dáadáa tí ń bẹ lẹ́yìn Ramadan òun náà ni sítú mi náà ṣàwáì àwọn ẹlòmíì ní láti jọ́ kejì ọdún lẹ́lòmíì ti bẹ̀rẹ̀ ó ti parí ẹ̀ ti ń bá àwọn àníyàn mi lọ ògbẹ́ni ọlọ́run ti fún gbà ọlọ́run bá fọwọ́jọ́ kọ́ gbà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan o àǹbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tó yẹ fún ìdí kan dí méjì kìtì rí bí gbà á alwaqtu maftuh àwọn alwaqtu mutah táìmù wà ńlẹ̀ báyìí táàdì fi gbà á àǹbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala kó lọ́n ṣe nírọ̀rùn sittu mina shawal inú àwọn ìbádà dáadáa tí kò yẹ kéèyàn máa ń ṣe ẹ̀rí òun ni ìgbà mẹ́fà lẹ́yìn Ramadan torí pé ànábì ló sọ bẹ́ẹ̀ nínú hadithu Abu Ayyub al-Ansari ìpè ẹni yóò tó bá gba àwẹ̀ Ramadan thumma atba'ahu sittan min ash-Shawwal tó wá fi àwẹ̀ mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal tàwa ń bẹ̀ yìí ẹ̀ fàkà annama sama siyama ad-dahr ó dàgbà tó yẹ pé ó gba ẹ̀ àwẹ̀ ọdún kan ni níbẹ̀ nínú àwọn ẹgbàá wa míì táwọn sọ̀hábà mi gbà wá wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò fi rọmọdọ́nù san ẹ̀san mẹ́wàá torí pé wa man ja'a bi hasanatin falaha ashiru amthaliha yóò gba ẹ̀san mẹ́wàá fún ẹyọ kọ̀ọ̀kan tí ń dà náà tó bá lọ́nà fi rọmọdọ́nù sẹ̀san oṣù mẹ́wàá nínú ọdún kan yóò kó oṣù mélòó oṣù méjì ṣètò mina ṣàwárí ọlọ́run bó máa fi fún ní àwẹ̀ oṣù méjì fún délé ẹ jẹ́ kí a mójútó kádẹ́ẹ̀ka kún ká gba kádẹ́gbà dáadáa a lè gbá papọ̀ fáwọn tọ́lọ́run bá fún lókun àtagbára ẹni tí ọlọ́run bá fún ní ìgbàláyè rẹ̀ tó bá ti ń gba ẹyọ kan kó tó lè sinmi kó tó gbẹ ẹyọ kan àmọ́ kọ́ mọ́ kọjá inú oṣù ṣàwálì kálẹ̀ mọ́ ṣàwálì kásìrò rẹ̀ sí twenty nine ó ti ṣe kó pé thirty àmọ́ ká kásìrò rẹ̀ sí twenty nine kálíbà àrígbà sínú ṣàwálì yẹn torí náà ṣàwálì nínú ẹ̀rí pé ti ń lọ sí ìdajì wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ ti ń lọ sí ìdajì wẹ́rẹ́wẹ́rẹ́ òní ni fourteen nínú ṣàwálì kọ́lọ́ba kọjọ́ jáde kí ó gbà ní ìjọsìn fún wa. bákan náà istisgar alaamal adam alajib ká fojú kiri ní tá bá ṣe ká má jọra lójú pẹ̀lú pé àgbà Ramadan ká mọ̀ pé ọba tó fún wa Ramadan gbà ní òun náà ni ọba tí àwọn nǹkan yìí tọ́ sí àwa sì rí nǹkan tó tọ́ sọ́lọ́wọ́ ọba ṣe fún tó gbogbo bàbá ṣe lè wò lè ṣe tó ìdẹ̀ra ọlọ́run ọba ṣé tójú la fẹ́ sọ ni ṣé ti mímí ni ṣé tetí ni ṣé tẹnu ni ṣé terí ni ṣé tara ni ṣé tinú ni ṣé ti ta ni ṣé tàlàáfíà ni àdúgbò òní ewu la fẹ́ dúpẹ́ rẹ̀ gan ewu ló ṣe dédé Ore tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa oore tó ṣe fún wa yìí pọ̀ àtàbá ní pé ká wá fi ìjọsìn tí wá wò ó àti rí nǹkan mọ́ wa àfúndì eléyìí ká fojú kéré rẹ̀ nínú nǹkan tó mú wa máa fojú kéré àwọn iṣẹ́ olóore tá a bá ṣe òun náà ni ìmọ̀ ọlọ́run ọba kéèyàn máa ní kó máa ní ṣòro ikọ̀ ọlọ́run ọba kó máa ní kó máa ní feelings ikọ̀ ọlọ́run ọba ló ṣèdẹ̀ra fún un gbogbo orin tó jẹ́ tòun yìí gbogbo bóun ṣe wà lódẹ̀ra yìí ọlọ́run ọba náà ní í ṣe so tó bá mọ ọlọ́run ọba débẹ̀ tó dẹ̀ mọ ìdẹ̀rọ̀ ọlọ́run ọba tí ń rí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba lára rẹ̀ ẹlòmíì ò rí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba lára rẹ̀ rí ẹ̀rì kàkà kó rí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba ìjọ mọ sọ ní pé à kí lọ́lọ́run ń omi wa ń Eh, Europe nisin ẹlòmíì Russia nisin kọ́dọ̀ nìkan jẹ́ ní country báyìí kọ́dọ̀ nìkan ti di ambassador ní kinní báyìí ẹ eh, kọ́dọ̀ òun ti kò ronú èyí tó yẹ pé òun èti létí ẹni sọ kò ronú ìjọ tó wà ní skul tẹ́nìkan kú nu wọn wà ní o èyí tó wà nílé ìwòsàn àbí tí o tẹ̀ gan-an kọjá tó o gbá fámìlì rẹ mo gbé níbo láwàá gbé lọ báyìí tí wọ́n kẹ́ pàtí pé wọ́n gbọ́dọ̀ ṣe lóun ó lò láìfù tiẹ̀ nìyẹn àbí kò sí ni ó wà rẹpẹtẹ so èyàn mọ̀ wo ẹni tí ò tó ni nínú dẹ̀ra lèyàn fi lè máa ríbi dúpẹ́ dẹ̀ra tí ń bẹ fún ni tí yẹn bá wá ń rí dẹ̀ra tí ń bẹ fún ni yẹn èyàn mọ̀ yìí pé kò sí bá ṣe lè dúpẹ́ fún ọlọ́ọ̀bá tó lè fi tó tó lè tó lè dé tí Allah subhanahu wa ta'ala ṣe fún wa ní oore fún ti eléyìí karùnún ẹ̀rí sí Allah subhanahu wa ta'ala bí sísọ àsọtẹ́lẹ̀ fún anẹ́bí rẹ̀ anẹ́bí Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń kára sí àwọn kan tó tóbi ní pé ya ayyuhal mudaththir qum fa anzir ìrẹ́ anẹ́bí ẹ́ qum fa anzir dìde ọ̀yá mọ́ ṣe wá sí mọ́ kí àwọn èèyàn lọ wa rabbaka fakabbir ọlọ́run ọba rẹ̀ òun ni ó máa gbé tóbi wàsíyàbà kan fatọ́ hìr a wàsíyàbà kan fatọ́ hìr àwọn onímọ̀ kan ka Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala ó ní wa qalbaka fatọ́ hìr ẹ̀ mọ́ nínú ṣírkù ni máa kó nínú kúfúrú ni máa kó nínú bídà ni máa kó nínú máṣíà ni wa rabbaka fakabbir wàsíyàbà kan أي ثيابك هنا قلبك قلبك فتظهر ما مية tọ́bádẹ̀ tó fẹ́ tú ní pé wà sí ẹ̀rọ kọfàtọ́ hìr ìbẹ̀nú àwọn mọ̀fàsírùn tó tú gbogbo ẹ̀ǹkọ́ sọ́hìhù mà nẹ́nu ó ní túmọ̀ tó lálàáfíà wọ̀rú jìzà fáàjò ẹbọ ìwọ ẹbọ ìwà kèfèrí iṣẹ́ kèfèrí ìyẹn lódì wọlé tamnun testektor má ṣe ṣèrègùn lórí ọlọ́run ọba pẹ̀lú ìjọsìn tó ń ṣe o àwa la ṣe báyìí àkọ́dà tó gbáyé báyìí àkọ́dà sàkátùmù báyìí àkọ́dà tó ṣe báyìí fọlọ́ gbogbo tó ṣe òun ta ló fọ́n ṣe dọ́ wá ṣe ń pátá kò tí tó kankan ní tọ́lọ́ ń ṣe fọ́ fún eléyìí ni agbìyànjú láti mójútó ìjọsìn ọlọ́run ọba bó ṣe tó àti bó ṣe àdìsí kan bẹ́ẹ̀. Ibn Qayyim al-Jawziyya ọ̀rọ̀ ìwọ̀n Allah ta'ala wọ́n sọ pé lálàáfíà Ibn Khuzaymah wọ́n ló lálàáfíà al-Hakim wọ́n ló lálàáfíà wa ba'd al-ulama' da'afuha da'afuhu àwọn apá kan ulama wọ́n sọ pé àdìsí tí kò ní àlàáfíà ni. wọ́n ní dáadáa ju Jibril qala li ànábì ní Jibril lọ sọ fún un ìgbé Abdallah abadallah khamsami'a sana ala ra'si jabalin fil bahr ipe ẹrú kan bẹ fún ọlọ́run ó sin ọlọ́run ọba fún five hundred years ó sin ọlọ́run ọba fún five hundred years lórí òkè kan òkè yìí wá wà lórí omi ọlọ́run ọba máa mú ẹ́ akhrajallahu lahu aynan azaban ọ̀ṣẹ́járọ́ tàn rò mẹ́ ọlọ́run wa mú omi aládìdùn kan jáde fún un tí ó máa mú ó tún á mú ìgò romaine tí ó tún máa ṣètò fún un ẹ arákùnrin yìí yàtà abat yawmahu fàyídà amza nazala fàṣọba min dhalik so yóò sin ọlọ́run bá gbogbo ọjọ́ ayé rẹ̀ yóò fi sin tílẹ̀ bá ti sú yóò tún sọ kalẹ̀ yóò tún sin ọlọ́run bá bọ́lọ́run ṣe pa láṣẹ pé kó ṣe nìyẹn ẹrú yìí wá sí ọlọ́wọ́n bá fún kíni o fún five hundred years ó máa wá ń bẹ ọlọ́wọ́n ọba lóru ìgbẹ́ ọlọ́wọ́n fáwọn fàṣà Allah rabbahu inda al-ajal an yuqbidahu sajidan hatta ó máa ń bẹ lọ́wọ́ pé tó wọ́n bá kú eré ìforíkẹlẹ̀ ló ń fẹ́ gbà fún tọ́lọ́wọ́ fi gbé òun dìde níjọ́ gbogbo àti kíámẹ́ lẹ́yìn tó foríkẹlẹ̀ tó tó ń sin lọ́wọ́ ọba lọ torí pé téèyàn bá ṣekú yẹn ọlọ́mọ ń gbé yẹn dìde lé gbogbo ẹni yóò tọ́lọ́ fokùn so okùn yẹn náà lọ́lọ́run gbé dìde lé yóò fokùn so ni ẹni ó lọ pọ́ìsì ara rẹ̀ tọ́lọ́ da sniper mu bọ́lọ́run ṣe gbé dìde níjọ́ gbogbo àti kíámẹ́ nù yóò mọ pọ́ìsì ara rẹ̀ lọ́nà ni yóò mọ pọ́ìsì ara rẹ̀ lọ́nà ni ìtọ́lọ́wọ́ tó ti máa fi jẹ́ ìyànà náà nínú yẹn so ọ wá ní tóun bá ti fẹ́ kú kó ṣe kíni kọ́lọ̀ ń pa òun ní ìforíkẹ̀lẹ̀ kọ́lọ̀ lè gbé òun dìde lórí ẹ̀ Allahu Akbar gbà fún أدخلوا عبد الجنة برحمتي فيقول ربي بل بعملي ọlọ́ni ọ̀yá ẹ̀fẹ́rú mi sáré jẹ́nà bẹ̀rọ̀hìmẹ̀tì ah, àánú mi pé mo sàánú ẹ̀ mo sàánú mo sá sàánú ẹ̀ ó wá wò pé àṣẹ ah, ọlọ́run ọba complete five hundred years ah ó tó kọ́ lọ́hùn ó fi yẹn fún alálìjẹ́ náà wà ní ọlọ́run iṣẹ́ tí mo ṣe wá ń kọ́ iṣẹ́ tí mo ṣe pẹ̀lú iṣẹ́ tí mo ṣe sá lọ́nà adá lóhùn pé ẹ́ ràkúlù lọ kọ́yìísù abdi bi ni'mati alayhi wa bi amalihi fatujadu ni'mat al-basar ahatat bi ibadati khamsi mi'a sana olóhùn sí lọ́hùn fún five hundred years ẹ kàn bá mi gbé ìdẹ̀rẹ̀ mi ọlọ́run ọba ẹ bá mi gbé sí dèdè ní tó ṣe kíni o ní tó ṣe ọ̀dà amọ̀kàn fún lójú bọ́ọ̀bù tí fi ń rí náà èyí tí fi ń rí náà tí fi ń mọ̀ tún lọ́tún tí fi mọ yẹ́lò tí fi mọ white tí fi mọ black tí fi mọ blue ẹ bá ń gbé sí dèdè ìjọsìn tó ṣe wọ́n á bá yí pé ojú tọ́lọ̀ ń fún un lásán ìrìnà tọ́lọ̀ ń fún un ó ti ju ìjọsìn tó fi five hundred years ṣe lọ àwọn àwa ní ìjọsìn five hundred years sílẹ̀ àdẹ̀lẹ̀ ẹ̀mí wo lè gùn débẹ̀ kìí ṣe pé torí pé àgbọ́jú mẹ́nìkan nínú àwọn èèyàn tá a mọ̀ láyé o lónìí o àti táwọn bàbá wa mọ̀ o àti táwọn bàbá wa mọ̀ o bàbá bàbá bàbá wa mọ̀ o ṣé ló lu two hundred years bí àmọ́ ìgbẹ́ adé bàbá kan ó lu two hundred years nínú fámílì àwọn irọ́ wọn fi pa torí pé kó tó lọ years gbogbo ẹ̀yà ara rẹ̀ ó ti dà ṣẹlẹ̀ kò sí bó ṣe lè tó ah bàbá wọn yẹ sí ń sáré ẹ eh, ó ti fẹ́ kú extra ló ń lò lọ́wọ́ àníbi ti sọ gbèdéke pé láàrin seventy sí eighty òun ni táìmù ìjọ mẹ̀mí ẹ̀ gùn táìmù tí wọ́n mọ̀ sọ́dá nìyẹn ẹ wù ẹ̀mí àníbi àmàhámà sallallahu alaihi wasallam ọlọ́run kan fi báraka sí sẹ́mi àníbi ní sixty three years àbákè sixty three years báraka lọ́lọ́run ti síbẹ̀ mélòó ni sixty three years tẹ bá kà á sí afíafíafíá yọ tán sí tẹ bá rẹ lómi tó yẹ pé mo wò pé tí ẹlòmí ọmọ wọ jíǹsì káàkiri tí ọmọ wọ polo káàkiri ó ti lé ní fifty o extra time ní ti ń lò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹni tó bá tọ́jú àgbàlagbà rí ni ó mọ̀ pé ah, tí ẹ bá ń dákọ̀ àwọn ọjọ́ tó pọ̀ òun yọ mọ̀ pé wọ́n kàn sọ fígọ̀ lásán ni kò dé pọ̀ náà wallahi ajáde náà kọ sí ìtẹ̀yìn ó kéré tọ́lọ́ fún a lálàáfíà wẹ́rẹ́ bá ṣe wà ní àárọ̀ yìí nìsín wẹ́rẹ́ yọkàn rí pé lẹ́ẹ̀tún súnmọ́ òun ni ẹ́ wẹ́rẹ́ yọkàn tó rí pé ilé ya tó dé ni wẹ́rẹ́ yọkàn tó rí pé àtúmúra ah, mí ni were yọkàn máa rí yọ ti ń lọ yẹn gbogbo ọjọ́ yẹn ó pè é sí táìmù yẹn gbogbo tí ó bá táìmù wa tí ó bá ba táìmù wa je. bóyá yóò kàn bàjẹ́ kò tó àtúní dáràn wájú ọlọ́run àbí yóò kàn bàjẹ́ àtún dáràn wájú ọlọ́run ẹ jẹ́ ká jìnà sí gbogbo ẹ̀ ẹ jẹ́ ká jìnà sí gbogbo ẹ̀ ẹ jẹ́ ká sọ táìmù wa lò àwọn ìbáàdà tó ń jẹ́ àwọn ìbáàdà tó mú wa kọ́tẹ̀nì ẹ jẹ́ ká máa ṣe sásìkò rẹ̀ àwọn ìbáàdà tó ń wọ́yìrò mọ̀kọ́ yáda tí ò tiẹ̀ ní táìmù kò ní ń kà ẹ jẹ́ ká máa ṣe ẹ mukhlisan lillah torí pé ìjọsìn yìí àtàìmù yìí ó kéré púpọ̀ ọlọ́ni ẹ rí i pé torí di eléyìí ọlọ́wọ́n bá sọ fún pé ojú lásán gan ti kọ́fà gbogbo tó ló ṣeun torí náà tá a bá lọ afọ láti jẹ́ náà pẹ̀lú ìjọsìn ẹ̀ five hundred years àfi àfiọ́sàdì jẹ́ náà pẹ̀lú àwọn ọlọ́run ọba pẹ̀lú ìdẹ̀ra àwọn ọlọ́run ọba àánú la àkànṣe àánú ẹni ọ̀wọ́ tiẹ̀ pẹ̀lú ogun tó ṣe òun náà àjàmọ́ ìmọ̀jà jọra lójú fún ti ilé yìí Allah subhanahu wa ta'ala ó wá padà sọ pé ẹmú wọná òun náà padà abẹ́ ọlọ́run bá gbé ọlọ́run ẹ fún láti jẹ́ náà pẹ̀lú gíní o pẹ̀lú àánú rẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó wá padà fi ẹrú náà sí àlìjẹ́nà àmọ́ kí la fẹ́ fàyọ ń bẹ̀ òun náà o òun náà ni pé àánú ọba òun ló lè gbé wa kò sẹ́ni tó máa wà lìjẹ́ náà àtúkọ́ yọkú pẹ̀lú àánú ọlọ́ba ó ní sáà tí wọ́n náà rí ànábì àwọn látẹ̀mí náà àánú ọlọ́ọba ni gbogbo ó fi wọ́ àbẹ̀ ọlọ́ọba lásán àtàlà kọ́lọ́mọ́ kájú àánú náà kó lára wa kọ́lọ́mọ́ kó fẹ́ ojú àánú rẹ̀ wò wá o kọ́ ká wa kú ní ẹni tí ó láti yọrí o torí náà nǹkan láyìn àfààní ọlọ́run ọba iṣẹ́ ẹnìkan kan ò lè gbé wa jẹ́nà ní gbogbo yín iṣẹ́ tẹ́ ẹ ṣeun kò tí ì kọ́fà ní kéjọ pé ẹ ṣe kéjọ pé ọlọ́run ọgbà fún yín àní ò kọ́fà kò kọ́fà ìdẹ̀rọ ọlọ́run ọba tó ṣe fún wa pọ̀ àwọn oníṣẹ́ wọn náà wà níbi oníwà láàánú ilà anyataga mẹ́dàníyà lọ́hùn bí rahmeti àyàfi tó lọ́nà bá fi tó bá kómi tó kómi tó kómi sínú àánú rẹ̀ lókù àbí ọlọ́run bá lásán àtàlà kọ́lọ́n eléyìí inú àwọn kan tó yẹ pé a tún need láti gbìyànjú a ṣiṣẹ́ lórí ẹ̀ lẹ́yìn Ramadan òun náà ni hubbu ta'a ká ní ìfẹ́ ìtẹ̀lé tọ́lọ́ hubbu ta'a àti ìkórìíra ìdáràn inú àpẹẹrẹ pé ah, èèyàn yeke inú àpẹẹrẹ dáadáa ni lẹ́yìn Ramadan kí o máa nífẹ̀ẹ́ títọ́ náà bá kó máa nífẹ̀ẹ́ àti máa títọ́ náà bá kó dẹ̀ máa kórìíra àti máa dáràn kó máa jìnà sẹ́sẹ̀ ẹ̀rí Allah subhanahu wa ta'ala ó ń dákọ̀ àwọn ẹni ọlọ́run ó ní alladina amanu kọ́lọ̀n kó fa ah, ẹ̀mí wọn á balẹ̀ pẹ̀lú ìṣèrántí ọlọ́run ẹ̀mí wọn balẹ̀ pẹ̀lú ìṣẹ̀rántí ọlọ́run ọlọ́run kó máa fà á náà lẹ́mìí balẹ̀ pẹ̀lú ìṣẹ̀rántí rẹ̀ kó ṣe rọrùn fún wa wọlọ́hì ìwọ́n tó bá lázámà kó kàn máa dún nímọ́ kó máa rí ipò ń ṣe ìrántí ọlọ́run ọba wà á gbádùn rẹ̀ ju oúnjẹ jíjẹ lọ wà á gbádùn rẹ̀ ju mímu lọ kò sí ẹjọ́ méjì tó tó tó kéèyàn máa ṣèrántí ọlọ́run ọba kó máa ṣèrántí ọlọ́run ọba ní kọ́lìhì wà lìsáni nínú ọkàn rẹ ni ẹ nínú ahọ́n rẹ ni kó máa fi ṣèrántí ọlọ́run ọba yóò máa enjoyment ni. èèyàn kò lè sọ bó ṣe rí àfẹni tó bá àfẹni tó bá so ẹ ká gbìyànjú ẹ̀ẹ́lẹ́ lánàá lọ́sàn-án lóru àjòkó ni ànàró ni àwà láàrin àwọn èèyàn ni ẹ à ń lọ ni à ń bọ̀ ni ká máa ṣe ìrántí ọlọ́run ọba ẹ ká pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe ìrántí ọlọ́run ọba ọlọ́run ọlọ́run ó fi ọ lẹ́nu báyìí so tẹ́wá ní ẹ bóòlù òun ṣe máa lékún níbi ìṣèrántí ọlọ́run ọba yẹn lọ ka ẹ̀san tí ń bẹ fún kí n ò ṣe ìrántí ọlọ́run ọba tó bá ti ń ka ẹ̀san tí ń bẹ fún ìṣèrántí ọlọ́run ọba ni ọmọ ọmọ máa ṣe kí ni ọmọ sálápá tètè láti máa ṣe táwa ń ran kẹsàn iwájú ọlọ́run ọba tábà fi ń ṣe ni èèyàn máa rí ṣe lọ ká lọ mọ̀ pé àwọn ìṣèrántí ọlọ́run ọba òun náà ni kálọ̀ máa ṣe àṣà èyí tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó rẹkọmẹ́ndì fún àyíjí bẹ́ẹ̀ ní Qur'an èyí tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam wa àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì àwọn ìṣèrántí ọlọ́run ọba èyí tí ó yẹ ká tún mójútó òun náà ni pé ká máa ká máa ká máa kọ́ nípa ìgbàgbọ́ ẹ̀ ká máa mọ bọ́lọ̀ ń ṣe tó bọ́lọ̀ ń ṣe ròyìn ara bá nẹ́bí ṣe ròyìn ẹ̀ báwọn onímọ̀ ṣe ṣèfọ́síwẹ́wẹ́ nípa ìgbàgbọ́ ẹ̀ tá a bá mójútó àwọn kan yìí tá a wá ń gbé sẹ́mi bẹ́ẹ̀ ìrántí ọlọ́run ọba tó tò sí ká máa wá ṣe é mẹ́mí ni tá a bá ti mọ bọ́lọ́ ṣe tó ìbẹ̀rù ọlọ́run ọba náà mọ wà lẹ́mìí wa mímọ̀ ọlọ́run ọba bá ti ń kílẹ̀ sí wa tó láti máa mọ bí ó ṣe ká ṣe tó lẹ́sán tiwa náà ó ṣe máa tó bẹ́ẹ̀ náà láti máa súnmọ́ orí ọlọ́run ọba sí láti máa jìnà sí àwọn aburú sí um, nínú àwọn nítorí yẹ kí amójútó òun náà ni pé ká tún máa bẹ lọ́wọ́n ba fún kí a máa nífẹ̀ẹ́ ìṣètò lọ́wọ́n ba bí kíni kí a máa bẹ lọ́wọ́n ba pípé kíni o ọlọ́wọ́n ba ṣàlékún ìgbàgbọ́ mi ọlọ́run jẹ́ kí ìgbàgbọ́ ìgbàgbọ́ ni jẹ́ kí máa nífẹ̀ẹ́ rẹ̀ ṣe lọ́sọ̀ sínú ọkàn mi ọlọ́run ṣe ròyìn àwọn ẹni rẹ̀ kan bí kò wí pé allahumma habbib ilayya al-iman wa zayyinhu fi qalbi وكره إلي الكفر والفسوق والعصيان وجعلني من الراشدين وسيدي دي آية يتم بين سورة الحجرات so tó bá ń ṣe tó darí ẹ̀kọ́ ẹ̀mí ara rẹ̀ báwọn eléyìí ni inú àwọn orin ni nínú àwọn nǹkan tí a tún níran kankan tó ń mójútó lẹ́yìn Ramadan òun náà ni àrọ̀jà ká máa ní ẹ̀rí ìníran kan wájú ọlọ́run wa kathratu du'a kí wọ́n tó máa pọ̀ lẹ́ni tó máa bẹ̀rù ọlọ́run ọba torí pé téèyàn bá innal khawfa minallahi la yakfi kí wọ́n kàn máa bẹ̀rù lásán kí wọ́n máa bẹ̀rù lásán ìbẹ̀rù lásán sọ́ngìlìtì kò tó bó ṣe já sí pé kéèyàn ọmọ níran kan lásán kò tó torí pé téèyàn bá ń bẹ̀rù tí ò sí pé èèyàn ran kanú ọlọ́run ọba tí ò ní hope rárá yóò padà lùsọ ó dà pé kò sí kò kan òun òrùpọ̀ lọ́n lè sánú kò dẹ̀ da àwọn kan ṣe bẹ́ẹ̀ èèyàn padà bọ́ sínú àkídà àwọn kàwáríjì ni àrọ̀já àkọwájọ pé ìrànkàn lásán kò sí bẹ̀rù rárá yóò padà di múríjí àbí àwọn onísúfí wo àwọn séwù sọ pé kẹ́ máa ṣèbàjẹ́ lọ bó ṣe wù yín séwù tó ń tọ́ ti wípé káwọn yóò máa dáná lọ lẹ́yìn ẹ kó dáná lọ bó ṣe wù wọ́n ṣé ọlọ́run ránṣẹ́ sóhun ni ìpèpè tó ń pèpè sí kò ti fẹ́ ṣe àgẹ̀rẹ̀ kò ti kọjá kò ti takò tànẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ dalik àwọn kan ti fọ́jú fọ́nu wọ́n ti fọ́nu fọ́ra wọ́n máa tẹ̀lé irú wọn kí so a máa a balance ẹ̀ láàrin ká sí kíni ká máa bẹ̀rù àti ká máa níran kan a kò gbẹ̀sẹ̀ mi lẹ́yìn Ramadan èyí yìí tábà sí níran kan láàmà níran kan àlùjánnà Amani na kan kọ́lọ́mọ gbàṣẹ lọ́wọ́ ama níran kan àdìjẹ́ náà bàbá sí ń bẹ̀rù ama bẹ̀rù kọ́lọ́mọ kọ́lé fi wá wọ̀ so akoko e, e, yóò jì ká máa ṣiṣẹ́ àdìjẹ́ náà ẹ̀kejì yóò máa lé wa jìnà sí àwọn iṣẹ́ náà eléyìí ni àǹfààní kéèyàn máa sin ọlọ́wọ́n wa pẹ̀lú níran kan àti kéèyàn máa bẹ̀rù. nam ìmọ̀ abdulsaduani ẹ wo anabi Ibrahim ọlọ́ba Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé wa idh yarfa'u Ibrahim al-qawa'ida min al-bayti wa Isma'il rabbana taqabbal minna innaka antas sami'ul 'alim ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó nígbà tí anabi Ibrahim tó fi kọ́ Kaaba tán àti Isma'il kí ni wọ́n ṣe ó ní rabbana taqabbal minna ọlọ́run bá gbà lọ́wọ́ wa innaka antas sami'ul 'alim ọba tí ń gbọ́ nìwọ̀ ọlọ́run ọba onímọ̀ ni ọ ó ronú sí ọ̀rọ̀ náà ọba tó lọ́n sọ fún Musa tó lè sọ fún Harun ó ní idhaba ila Fir'auna innahu tagha ẹ máa lọ bá Fir'auna ń sè ó ti yá wèrè ó Fir'auna ti ya tọ́ọ̀gì ẹ̀wárí ẹni ó ya tọ́ọ̀gì tó pera rẹ̀ ní pé ana rabbukumul a'la àfẹ́ bá ń wọ́ ọlọ́run yín tó ga fáínálì ọba tó ga pátápátá tí ò sẹ́ni tó tún tú mọ́ tí ò ní ìrìnàrọ́ ẹ̀ nìkan kan mọ́ òun ni subhanallah ọ̀daràn tí ń dáràn tí yàn bá ronú sí ọ̀ràn fìràwọ̀ náà èrú tó bá yẹn pé ah tọ́ ọlọ́run táwọn èèyàn sí lílé ayé o àmọ́ ti fìràwọ̀ yìí ga jù fìràwọ̀ náà bí fìràwọ̀ náà bó ṣe yẹ lérí ibú tó yọ pé nínú tọ́ọ̀gì tó náà ń dákọ̀ tó lákọ̀ mẹ́lẹ́rí tó dẹ̀ pààrà rẹ̀ tó pààrà tán rẹ̀ kò sí ètò tó fìràwọ̀ nínú Qur'an lẹ́lùmí tó ń sọ pé ọ̀kan nínú àwọn èèyàn yẹpẹrẹ ọkàn ní tọrọkọ́bọ̀ kan ládùúgbò yìí kọ́lọ́n kan sàmọ́nà rẹ̀ wọ́n sọ pé tó bá fẹ́ lu ìjọba fúráwọn lẹ́yìn lórí ah, eléyìí ṣe gọ́vnà lu yìí o kì í ṣe pírẹsidẹ́ǹtì o kódà kò tó chairman kì í ṣe kánsẹ́lọ̀ ìjọba gan ọmọ o lẹ́yìn local champion ti ń lò tó bá fẹ́ lu ìjọba fúráwọn lẹ́yìn lórí òun ó ṣe báyìí irọ́ tí ó sódodo kankan nù ẹ̀. ṣé mùsùlùmí a máa fi rẹ̀ wékèfèrí bí? fraun ẹni tó yẹ pé ó fẹ́ ṣe bí ẹni túbá ó fẹ́ túbá lẹ́yìn nígbà tó fẹ́ kú tó rí kú báyìí ọlọ́run gbà fún un ló túbá à nígbà fún kí ọmọ á lọ sọ pé òun lò fraun lékinni nítorí kinni nítorí pé yẹn kàn ní tọrọ kọ́mọ̀ chéńjì kí ọlọ́mọ rẹ kọ́ ọlọ́mọ wa rẹ ọlọ́mbẹ we have Lord we have our God and we know him àwa mọ ọlọ́run ọba wa ẹnìkan kì í sọ ọlọ́run ọba wa nínú gbogbo ẹ̀dẹ́ nìyẹn kí èèyàn lọ́mọ wọn yẹn èèyàn lèyẹn jẹ́ anta abdu min ibadillah min abidillah inú àwọn ẹrú ọlọ́run ọba ọkàn jẹ́ kan nù wọn tí ẹ bá ní nǹkan ó ní sáko ààrẹ bó bá lágbára kó ní sáko ààrẹ Allah subhanahu wa ta'ala ju gbogbo everybody lọ olórí ẹ̀dá gbogbo àwọn olóhùn sì tò lé wa lórí kì í sẹ́ni kankan. Ah, bó ṣe wá yàtọ̀ gì tó tó dààmú ànábì Musa alayhi salatu wassalam tó dààmú àwọn bàní Isra'il tó pa wọ́n nípakúpa káànábì Musa tó dé ní fìrà rẹ̀ ń pààyàn o ẹ mẹ́jà sí gbọ́ ọ dẹ̀ tó pààyàn hárí ọlọ́wà ní ìwọ tó pààyàn yìí gan ló tó wo Musa ọlọ́run wá fi sàdẹ́wò fún òun náà ló wò bó ṣe wá wò ó náà tí Musa yìí mọ́ lọ́wọ́ ọlọ́run tó rán musa sí pé ẹni owó yìí náà ẹni gbogbo àwọn èèyàn òjò ń gbé rí ẹni ó gbé rí eléyìí náà tí ó gbé rí ọ̀dọ̀ rẹ náà ni ó ti lò wọ́n náà lọ́ọ́ bọ so ó tún wá rán sí pé ọyá lọ jíṣẹ́ fún un ọwá jíṣẹ́ fún un tán náà fìràwọn ní bọ́lọ̀ ń ṣe rí yàyàkuyà tí ń dààmú àwọn níbi ọlọ́mọba tí ń pààyàn tí ń dẹ̀ ń ya àwọn obìnrin níyàkuyà wọ́n yà yìí ò ní sáà àná àwọn ò ní sáà bọ́lọ̀ sí sọ pé ń dá àwọn obìnrin ń dá wọn sí wọ́n ní ìṣẹ̀yàwó tí ọlọ́run lò fáànẹ́bì Musa nínú Quran kìí ṣe mínàlẹ̀ hayáwó ẹ́ mínàlẹ̀ hayáwó kọ́ mínàlẹ̀ hayà hayà ti sẹ̀mí ni yóò jẹ́ káwọn obìnrin ó sẹ̀mí kí wọ́n pọ̀ lù ú kí wọ́n lè ba yàyàkúyà ẹ́ ìjọba fúráùn ìjọba apá ni ìjọba burúkú ni. Eh? kódà àwọn èèyàn mú wá pé ṣé fúraun nìkan sókọ rẹ̀ ni wọ́n ní kì í sókọ rẹ̀ ó kọ kò ní tí wọ́n máa ń jẹ ní mísírọ̀ ìjọ́nà lọ Harun ẹ máa lọ ilẹ̀ fúraun ìwọ Harun ẹ máa lọ sọ́dọ̀ fọkúlẹ̀ aláhù kọ́wùlẹ̀ làyìnà àmì bá sọ̀rọ̀ tútù aláhàpá ọlọ́run kọ́ gbogbo ẹ̀rí yóò tó bá fẹ́ ṣe dáwà ó ti kọ́ ẹ̀kọ́ ti parí sínú Qur'an tí wọ́n fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ oníṣekíní òní sọ́nsọ̀kún ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹlòmíì ò jíṣẹ́ dáwà ṣe ni pé àwọn tó ń sọ fún mọ́ gbà eléyìí ò ṣe dáwà kì í sàníyàn táwọn àníbẹ̀ ọlọ́run fi ṣe dáwà nìyẹn Dawa dawa dáwà ẹtẹlòmíì ni dawa violence káwọn kan dawa dáwà aláàkalẹ̀ èyí wòye ṣe dáwà àwọn níbi ọlọ́run kákan máa tíìmù ara wa láti máa lọ ẹ̀gẹ́tì àwọn kan èyí wòye ṣe dáwà àwọn náà wọn dáwà àwọn níbi ọlọ́run ọba ni pé wọ́n máa ń pè kò so ẹni bá bá wọn lọ fine ẹni tí ò bá bá wọn lọ òun tún máa pè ní tàánú tàánú pé gbà eléyìí ni gbogbo ẹni wù tó bá fẹ́ pé kò sí ọ̀nà tọ́lọ́ bá kó mu dání ọlọ́run bá kú rẹ̀ láhùn kọ́wù lẹ́ńlẹ̀ yìnà ẹ bá sọ̀rọ̀ tútù ẹ̀yin méjèèjì tẹ́ ń lọ tẹ́ bá bá sọ̀rọ̀ tútù ní làálàhù yatadakkaru aw yakhsha ó ṣe é ṣe kó ronú kó ronú sí kọ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ìmáàmù al àbá yìí ó ẹ̀rí tó nímọ̀ nípa ọlọ́run ọba al-Arifu billah ọtada rahimahullah ó wá ronú sọ̀rọ̀ ọlọ́run báyìí ní ya Rabb ìrẹ́ ọlọ́run bá idha ana rabbukumul a'la nígbà yọ ya àánú ìrẹ́ ọlọ́run bá yi ah, láti sàánú Fir'aun tó ń sọ fún gbogbo ayé ọba ga jùlọ ah, pé ẹ lọ sọ fún ẹ wá bá a tó àtàánú ẹ̀ bá débi báyìí fàkẹ́yìfà yakunu àtúfòkà bí abdè kọ́lá subhana rabbi alẹ́ bó wà láàrin bó ló ṣe tún á ṣe bó lánàá rẹ̀ ó ṣe wá tó fẹ́ni tó forí balẹ̀ tí wọ́n sọ pé subhana rabbi alẹ́ mímọ́ fún ọlọ́run ọba mi ọba tó yọ pé òun ló ga jùlọ òun mọ ọlọ́run lọ́lọ́run òun tún wá ṣe kí ó tún sáfọ̀mọ́ fún ọlọ́run ọba tó tó ga jùlọ yẹn ìtọ́ ga jù lérí rí kiri ẹ̀ ó tó wá fi kanlẹ̀ àbò lánàá ló ṣe wá tó fóró ẹni bẹ́ẹ̀. bákan náà ni pé ìdá kánà àtìfúkà bíi faraon lẹ́bi bó ni àánú rẹ tó fi wo firaun firaun náà tó sọ pé kí ni o ma alimtu lakum min ilahin ghairi tẹ́ ẹ̀ bá ń wẹ́ni tẹ́ jọ́sìn fún yìí mẹ́lòmíì mọ́ tó tó dàbí òun subhanallah ó tọ́nu láìláìlá upside ó dẹ̀ tọ́nu ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ṣé ìnà ìdílé wa ní ilé rọ̀jì òní láìláà láwọn yẹn ló wá fẹ́ wí lẹ́yìn ikú rẹ̀ ẹni ó takò lójú ayé ní kíni o nínú ayé ẹ̀ ó wá fẹ́ wí kó fi lè escape yọ ọlọ́run ọba ọlọ́run ti arí pé àníyàn rẹ̀ ọ̀dà ṣé nísìnyí lọ́ abẹ́rẹ̀ àlọ́ ànígbà fún ọ wí ó wí tán ọ̀rọ̀ pé kò rí rí òsì ó wí láìláà láwọn balancedly àmọ́ ọlọ́run sọ pé kíni o rọ̀rùdúdà òun kọ́ lè lọ́wọ́. فكيف يكون ب... فكيف يكون عطفك بعبد قال لا اله الا الله nígbà tó pa àánú rẹ gbòòrò a stéèjì yìí apò ìlànà rẹ lóòrùn ló ṣe wá tún sàánú ẹni tó àjọkú wí láìláìlá fúránù tó gbogbo tó wí ilé o tó rán àwọn ànábì ọlọ́run bá sí lò tó ń sọ pé fàkúlà làwọn kọ́wúlà ńlá yìí a àtẹ̀síìrù lè tọ́ àti wà lè bọ̀ áàdà ní máa ṣe à ká gbìyànjú láti máa ṣe àwọn ìjọsìn yẹn ní ti dáadáa ká dẹ̀ máa jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ eléyìí inú àwọn kan tí ó ṣe ó ṣe pàtàkì ni ká dẹ̀ máa mọ̀ pé bí ìjọsìn yẹn bá ṣe ń rọrùn fún wa sí òun náà ní fi ń tọ́ka sí pé ọlọ́ọ̀bà Allah subhanahu ó fi oríire fún wa sí bákan náà hubbu salihin ká máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń sin lọ́wọ́n ọba wàbúgùdẹ ahlil ma'asi ká máa kórìíra àwọn tí wọ́n ń ta àkótọ́ lọ́wọ́n ọba nínú àpẹẹrẹ pọ́lọ́wọ́n gba ìjọsìn tí yẹn ti ṣe ni ní kọ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala kó fi ẹ̀rí ìfẹ́ àwọn ẹni rí àwọn tí ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba kó fi sí yẹn lẹ́mìí kó dẹ̀ kó ìkórìíra àwọn òpókì kó kó sí yẹn ní ẹ̀mí ìmáàmù Ahmad rahimahullah wọ́n gbà wá látọ̀dọ̀ albarra bin azib ó ní òjíṣẹ́ ọlọ́ba ló sọ pé inna awsaqa 'urra al àǹtọ̀hìbàfìlà wà ń tọ́bọ̀gbẹ́gbàfìlà wípé inú àwọn ìgbàgbọ́ tó solid tó yan kóró òun náà ní kó máa nífẹ̀ẹ́ yẹn nítorí t'Ọlọ́run Ọba kó dẹ̀ máa kórìíra nítorí t'Ọlọ́run Ọba àwa ẹrúsìn Ọlọ́run Ọba ẹ̀rí káwa náà wo àwọn wo là ń nífẹ̀ẹ́ sí àwọn wo là ń bá jókòó ẹ́ àwọn wo ni àwọn wo là ń bá ṣe àfúndílé yìí á lọ mọ báwo náà ni ipò àwa náà ní wájú Ọlọ́run Ọba àbẹ̀lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọlọ́ba kọjọ kó fi dáadáa rọ̀ wá lọ́rùn ìfẹ́ àwọn ẹni fi sí wa lẹ́mìí àwọn ẹni rí ká máa kọlọ́run ń ba nírọ̀rùn láti lè máa bá wọn ṣe àwọn ẹni Allah subhanahu wa ta'ala kó lọ àwọn ẹni sáà bí fún wa láti lè change si dada kọlọ́ má jẹ́ káwọn change wa sábúrú nínú àwọn tuntun yẹ ká mójútó lẹ́yìn Ramadan kasratul istighfar kápọ̀ lẹ́ni tí wọ́n máa tọrọ àforíjì wájú ọlọ́run ọba torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí nínú ìjọsìn tába ti ń parí rẹ̀ máa istighfar ni ẹ wo asọ́láàtì àti kírun àti ṣe tẹ̀síbẹ̀ àti ṣe kẹ̀rà àti ṣe tẹ̀kbír tẹ̀kbírọ́t àti gbogbo ẹ̀ náà la ṣe nínú tó wà síbẹ̀ ńkọ ànábi tó ní ká ṣe astafullah lẹ́ẹ̀mẹ́ta aláwọ̀ àti sọ́láàtì a istighfar náà ni a tún fi yọrí rẹ̀ ẹ wo ọ̀rọ̀ hajj ọlọ́ni nígbà tí ọlọ́run sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ hajj pẹ̀tẹ́rú bá parí kí o ọ̀parí ajù pé súnmọ́ hafidu min haitu afádọ̀ náà wastaghfirullah ọlọ́run tó parí ọ̀rọ̀ ajì pẹ̀lú pé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run innallaha ghafurur rahim dádájú ọba aláforíjì lọ́lọ́run ọba olùkẹ́ni ni ajínà tí wọ́n ń tí wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí àbẹ̀lọ́ba àti tọdún yìí ní kọjá bá kọ́dẹ̀rọ̀ba kọjọ jáde gbogbo ẹni yóò ti ti ní pláàni náà mùsùlùmí kọ́lọ́ba kọjọ kó bá ṣe ní rọrùn gbogbo ẹni yóò ti tiẹ̀ tí ní pláàni ẹni tí ó lọ mí gèè tí mẹ́kún wọn lọ kọ́lọ́ ń ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹlòmíì máa ń rò pé ẹlòmọ́ wa ní lọ́wọ́ kì í sowó ẹni àmọ́ olówó rẹpẹtẹ tó tó ní abẹ́lọ́ba lásán àtàrà kó ṣe rọrùn fún wa kó dẹ̀ ṣe ní ìtọ́lọ́wọ́n gbà níjọsìn lọ́wọ́ wa ni torí pé n tó ṣe pàtàkì ni n tó ṣe pàtàkì ni rúkùnù min arkanil islam kì í ṣe fáàdì táwọn yẹn sọ dà lẹ́ni alọ́mọ́ká wa bu yín ẹnu aha eléyìí ń èsì hájì èsì hájì tí ọlọ́run náà kà sínú àwọn ìpínlẹ̀ tó bá wà ní kọ́nà yóò ṣe àwọn anyìnrà ìmọ̀ rẹ̀ nì káwọn yóò lè bá rí pé <laughs> o ti lọ ájì rí kárí mi àìgbẹ́sìn yé ṣẹ́rẹ́ àwọn àfáà tó ti kọjá lọ yẹn ẹ̀tàtímẹ́ǹtì lásán lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ṣe kọ́lọ́ǹkà foríjì wọn ni torí pé àwọn èèyàn ò mọ ẹni tí bó wọn ti yẹ kó o sin lọ ẹ rí i pé àwọn àfáà alùsùn ọmọ tẹnumọ́ yìí kíláàsì kíláàsì ẹ̀rú dẹ̀ tó máa bàyàn bẹ́ẹ̀ ni ti ń kà ni bẹ́ẹ̀ ni ti ń gbọ́ ni ah, wọ́n ti yẹ ká ṣe kí ni báyìí o ló fi yẹpẹrẹ tó bá ná lówó ni ló fi yẹpẹrẹ ọmọ bẹ̀rù lérí gbogbo tó bá ṣe ìyẹn lọ ajé ṣẹ̀ṣẹ̀ dìgbà kó wá sí àkàn signboard gbogbo ń lọ sí àjì ó dẹ̀ kí lẹ́ni tí ń kírun wákàtí márùn náà ṣe o òun yìí òun ní yóò kò ní signboard yóò mọ̀ rú lérí wọ́n mọ̀ kọ́ sí gbogbo ara rẹ̀ ní pé alimusọ́lé alimusọ́lé alimusọ́lé gẹ́gẹ́ sí pé aláhájì aláhájà ọlọ́ba àkójọ àgbọ́yé ẹ̀sìn ẹ̀kọ́ ọlọ́ba àkójọ kò sí ní rọrùn fún wa. àwọn ni pé sẹ́rí kẹ́sìrọ́tì lè sì bàdà tọ́ à nínú àpẹẹrẹ dáadáa ni tí ẹ bá lè pọ̀ lẹ́ni tí ó máa ṣe àforíjì tí ó máa tọrọ àforíjì ìgbà tí èrè tábà kírun bóyá kírun tán tó jẹ́ ọ̀nà yẹn ni àbí a ṣe kìyàmù lẹ́yìn ẹ̀rí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pé wà bílẹ̀ ni o ní táìmù sàárì ó tún ni o wọ́n tún àforíjì yóò tún mẹ́ tọrọ àforíjì lóru bí ti jáde kó tó lálàáfíà pa níbi mọ́ tọrọ àforíjì ní ọ̀sán tílẹ̀ bá mọ́ yóò tọrọ hundred kódà àwọn bá níbi pé tá níbi bá jòkó jòkó kan ìsìkìfàrọ àníbi pé ọkọ sọ astafula ọtúbulẹ astafula ọtúbulẹ wọn là máa káǹtì bí ọgọ́rùn fún àníbi àmàhàmà jọmi ẹrí ọ̀rọ̀ lọ́wọ́ tó sọ pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik wa lil mu'minina wa lil mu'minat igbe lọọma igbe kò sẹńtà máa jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ọba mọ àfi Allah subhanahu wa ta'ala kò sẹńtà jọ́sìn fún lódodo lọ́mọ ẹ̀ kókò sódì jọ́jú fún olódodo àfi Allah subhanahu wa ta'ala wọ́n sẹ́kì lè dẹ́mbìk ànábì lọ́lọ́m báyìí báyìí wọ́n tọrọ àforíjì fáwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n lè mọ̀mìnì kọ́ra tọrọ àforíjì fáwọn mọ̀mìnì wọ́n lè mọ̀mìnà tọrọ àforíjì fáwọn mọ̀mìnà ẹlòmíì kì í tọrọ àforíjì fáwọn àti eré ara rẹ̀ sọ ni wọ́n tún máa tọrọ àforíjì ẹ̀rí kọ́ bá sọ pé astagfirullah àtúbù ni wọ́n sàdúrà pé sàdúrà ni pé astagfirullah Allahumma fúrìlì wàlíwàlí dáyà wàlímọ̀mìnì náà wàlímọ̀mìnà ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi foríjì àwọn mùmínì lọ́kùnrin foríjì àwọn mùmínì lóbìnrin àdúrà yẹn ó ti kọ́fà tó bá tọrọ àforíjì fáwọn mùmínì níbẹ̀ nù hadith sahih ìgbà ọlọ́run ó forí gbogbo mùmínì kọ̀ọ̀kan tó ń bẹ láyé ọgbọ̀n ní commission ládà kọ̀ọ̀kan lórí gbogbo wọn tí ẹ bá tọrọ àforíjì fún mùmínì ìgbé allahumma fúrilì aw allahumma fúrilì kulli mu'minin wal mu'minah Allahumma fir li kulli mu'minin wa mu'minat àbí Allahumma fir li wàlíwàlídẹ́ wal mu'minin wal mu'minat ọlọ́run ọmọ fọ ní ládàá kọ̀ọ̀kan lórí gbogbo mùmíní kọ̀ọ̀kan ànábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ló fi dá kí o tún máa tọrọ àdúrà fáwọn ọmọ ìyá yẹn mùsùlùmí mọ́mọ́ kájọ́ rẹ kóoru lérí ara rẹ nìkan ẹlòmíì nífẹ̀ẹ́ ara rẹ tí bá ń tọrọ àdúrà báyìí òun nìkan sọ ìfẹ́ ara rẹ nìkan náà ni máa ń níwájú ọlọ́run sórí tó bá mọ mùmíní o bóyá ó rẹ̀ ni ọmọ rẹ̀ ah mùsùlùmí yìí kọ̀ wá torí pé ni ọ̀rẹ́ alọ́kí ọwọ́ ni ó ṣe ni ara ni kankan ṣe ni àárẹ̀ kan ṣe ni kankan ń ni ọfẹ́ ṣe kankan tí ẹ̀mí rẹ̀ ni. so ìwọ wa tọrọ àdúrà fún rẹ kódà ó ní ọlọ́run gbé kan tì ọ́ òun ni ó wá sàdúrà fún ọ pé orúkọ ìyá ìwọ dẹ̀ ẹ ìwọ èèyàn ni ọ́ ti ń dáràn mọ̀láìkà tí ì dáràn ta ló jura wọn lọ so gbogbo tá à ń ṣe yẹn tá a bá ń ná dáadáa síwájú tó ná sáré mọ̀lá kejì báyìí ọjà nítorí dá padà fi dára rẹ̀ ju tó ná sí lọ kọ́lọ̀ kó fa dáadáa ṣe istikfar kápọ̀ ó dá ń gbà tá níbi fẹ́ parí ìgbésí ayé ọlọ́run tó sọ pé kó tó máa tọrọ istikfar inú àdúrà tá a gbọ́dọ̀ fílẹ̀ tá a gbọ́dọ̀ bá sábà òun náà ní istikfar ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pé idha jaa nasrullahi wal fath tí nẹ́sùrù bá ti dé táwọn ìṣeré bá ti dé àwọn afá ń sọ pé ìtumọ̀ ayà yìí ni pé ikú ànábì ń tó bọ̀ ẹ wal fath kí mọ́ ká tó tán tá ti gbà fún padà tó dọ̀wọ́ wọ̀rọ̀ àìsàn an wọ́n mọ̀ wá wọ́ inú ẹ̀sìn ọlọ́run ọba níjọ níjọ níjọ kí lọ́lọ́run kọ́ ànábì fasabbih bihamdi rabbik ẹ máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba ẹ lẹ́ni tí ó máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala wastaghfiruh kó o tún máa wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba nígbà wo nu nígbà tí ajá táìmù ikú ànábì tó bọ̀ innahu kana tawwaba ó tún á parí ẹ̀ pé òun o ọba tí máa ń gbà àforíjì fún ni sórí náà kọ́ ìmọ̀tọrọ àforíjì ní àwọn kan tó ṣe pàtàkì ni bákan náà inú tá fi yọrí ìjòkó yìí ní èní òun náà ni al-mudawamatu ala al-a'mal as-salihah kí yóò dúnni mọ́ àwọn iṣẹ́ olóore kí yóò má jẹ́ kí iṣẹ́ olóore ó jáyàn àníbà Muhammad sallallahu alaihi wa ó ní ẹ̀rí aisha ọ̀dọ̀lá anha ó ní kánà rasulullah sallallahu alaihi wasallam idha amila amalan athbatahu táà níbi bá ń ṣiṣẹ́ kan ìmọ̀ ń dún ní màní kìí ṣe ẹni tó yẹ pé ẹ̀rí yóò ṣe yóò tún júlẹ̀ yóò ṣe yóò tún ìmọ̀ ń dún ní mà ẹ̀hẹ́ lànàbí náà tún sọ ní ọ̀rọ̀ rẹ pé ahabbul a'mali ila Allah adwamuha wa in qalla iṣẹ́ tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ òun ni iṣẹ́ tí kọ̀tínú ti ń bẹ ẹ̀ yẹn ń ṣe always ní gbogbo ìgbà tí ń ṣe lọ kódà iṣẹ́ yẹn ò bá kéré eré ìmẹ́nu sọ ibùkọ́ ní sọ Muslim ẹ jẹ́ ká dún ní mọ́ ìmọ̀ àṣìn ọlọ́run ọba ká má jẹ́ Ramadan àwọn kan bẹ Ramadan yún ni wọn inú Ramadan ya'buduna Allah ẹ qiyaman ẹ wa siyaman wọ́n máa ni wọ́n máa kírun ni wọ́n máa ṣe sàárà wọ́n máa ṣe àwọn ẹ̀sìn olóore wọ́n máa ṣe tìláwà wọ́n máa ṣe gbogbo àwọn ẹ̀dẹ́ ẹ̀mí wọ́n rọ̀ tó ti dẹ̀yìn Ramadan wọ́n ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan so ká má jẹ yẹn káwọ dunni ma káwọ máa sin ọlọ́wọ́n ba torí pé inna rabbana dáadájú ọlọ́wọ́n ba wa hajjun la yamut kò ní kú láéláé wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin jẹ́mọ́ sin ọlọ́wọ́n ba tí kò fi tọ́lọ́n ti sọ̀kalẹ̀ fún wa nínú Al-Qur'an Karim bákan ẹsẹ̀ aditẹ́yẹ bá ń sin lọ́wọ́ bá ní gbogbo ìgbà tó dún ní ma ṣẹ́ni tó bá jọ pé nǹkan kan bá lọ distop yẹn bóyá rẹ̀ ni kò jó rí ṣe mọ́ ẹ́ bóyá ìrìn àjò ni àbósùn ni ọlọ́run dẹ̀ tó máa kẹsàn fún nítorí bí pé ń ṣe kíní yẹn àníbi lọ sọ pé ìdá márùndọ̀lá abd àwùsá àfàrọ̀ ẹ́ kó ti bàlá tó bá rẹ̀ àbó travel ó dẹ̀ máa kọ nǹkan tí ń ṣe nígbà tó bá wà nílé àbígbà tó bá lálàáfíà ó dẹ̀ máa kọ ládàá rẹ̀ lẹ̀ fún un for example ní ìṣẹ̀yìn tó yẹ pé ó mọ̀ pé ṣìtúmínà ṣàwàl kágbáwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan ó wá fẹ́ gba àárẹ̀ wá gbèdè ó fẹ́ gba àárẹ̀ gbèdè ó dẹ̀ ti máa ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run dẹ̀ kọ́ fún un pẹ̀lú àánú rẹ̀ wípé ó gba ṣìtúmínà ṣàwàl torí náà kọ́ eléyìí ẹ ká dúnni mọ́ ni ẹ̀rí òun náà ní kí ni o nígbà rọrùn ni nígbà líle ni nígbà tó rọrùn fún àṣìṣe ni àbígbà tó nira díẹ̀ kásà rọjú láti máa ṣe ehfadllah yahfadhik kọ́ máa sọ ọlọ́run ọba ọlọ́run ọ̀sẹ̀ ta'rifuhu ta'rifu ilallah fi fi shitta ọlọ́run ọba yìí nígbà yóò mọ̀ ẹ́ nígbà ìrọ̀rùn ọlọ́run nígbà rọrùn tó bá koko Allah ìdúnímọ̀ iṣẹ́ iṣẹ́ olóore ìmọ̀ jẹ́ kí o láti bọ̀ tán dáadáa ni àbí ọlọ́run bá lásán àtàlá kó ṣe àtìbọ̀tán dáadáa ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ni walladhina jahadu fina lanahdiyanahum subulana ẹni wù tó bá gbìyànjú ẹ̀rí á ṣe ọ̀ràn wa á ṣe ní rọrùn fún nínú rẹ̀ náà ni pé inú ike odonimọ̀ṣẹ́ olóore inú ìròyìn àwọn ẹni rẹ ni ká ṣe lóṣù kan ká ṣe nígbà kan ká má ṣe nígbà míì kì í ṣe ìròyìn àwọn ẹni rẹ ọlọ́ni ìgbàtí ah, ń ròyìn àwọn ẹni rẹ̀ lọ́nu sọ́tù ma'arij ó ní alladina hum ala salatihim daimun àwọn tó yẹ pé ìrun wọn o always ni wọ́n ń kí àwọn ẹni rẹ̀ tó ìsíwájú wa wọ́n máa ń sojú kòkòrò àti dún ní máa ń ṣe olóore wọ́n dẹ̀ máa ń bẹ̀rù wọ́n yìí fẹ́ kí wọ́n máa ṣe kí wọ́n máa pàtì ah, eléyìí tábánikà tó tọ́ ẹnu bọ àwọn afab ó pọ̀ rẹpẹtẹ ní orí rẹ̀ ah, àmọ́ nítorí àkókò á dùn níbí báyìí abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́ba kọjọ kó ṣiṣẹ́ olóore nírọ̀rùn fún wa ètò dẹ̀ ti ṣe nírọ̀rùn fún wa kọ́lọ́ba kó gba níjọsìn fún wa ìtumọ̀ mi tẹ̀síwájú nínú sí olóore kọ́lọ́ba kọjọ kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa kó gba níjọsìn fún wa kó ká kún ẹrú sí ọlọ́run ọba tí ọlọ́run bá fi ojú àánú wò tí ó gba iṣẹ́ ìlọ́wọ́ rẹ̀ tó dẹ̀ fi sí àlìjánnà tó bá jọ gbin alqiyama aqulu qawli آمين وأنتم خيرا